الحق المبين المتفرد بالجلال والكمال ذاتا ووصفا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وعد الأمانة ونصح الأمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته والتمسوا محبة ربكم بامتثال أوامره واجتناب نواهيه يحببكم الله تعالى واعلموا عباد الله أن الصبر على المكاره من آكد المنازل في طريق المحبة وعلكها برب العالمين وبعي يعلم صحيح المحبة من معدومها وصادقها من كاذبها فإنه بقوة الصبر على المكاره في مراد المحبوب يعلم صحة المحبة وقد تبين أن أعظم الناس محبة لله أشدهم صبرا وهذا ما وصف الله به أولياءه وخاصته فقال عن عبده أيوب عليه الصلاة والسلام لما ابتلاه إنا وجدناه صابرا نعم العبد إنه أواب قال يحيى بن معاذ رحمه الله في جوف المحبة احتمال المكروهات وقال الحليمي رحمه الله من أحب الله تعالى لم يعد المصائب التي يقضيها عليه ساعة منه إليه ولم يستثقل وصائف عبادته وتكالفه المكتوبة عليه عباد الله إن من علامات المحبة لله أن يتأسف الإنسان على ما يفوته من طاعة الله وذكره فتراه أشد الأشياء عليه ضياع شيء من وقته بدون عمل وطاعة وإذا فاته ورده وجد لوفاته علما أعظم من تعلم الحريز وجد لوفاته على من أعظم من تعلم الحديث على ماله من فوات ماله وسرقته وضياعه وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملا أثبته وكان إذا نام من الليل أو مرض صلى من النهار ثنتي عشرة ركعة عباد الله إنه من علامات المحبة لله تعالى تليين الجانب للمؤمنين والغلظة على الكفر والكافرين وعدم مخافة لومة لائم وعدم مخافة لومة لائم عند القيام بواجبات الدين قال الله تعالى يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أدلة على المؤمنين أدلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم فهذه الأوصاف أربع ذلتهم ورحمتهم للمؤمنين وعزتهم على الكافرين وجهادهم في سبيل الله وعدم خوفهم لومة لائم سئل ذنون المصري رحمه الله عن المحبة فقال أن تحب ما أحب الله وتبغض ما أبغض الله وتفعل الخير وتفعل الخير لله وترفض كل ما يشكل عن الله وألا تخاف في الله لومة لائم مع العطف للمؤمنين والغلظة على الكافرين واتباع سنة رسول الله صلى الله عليه وسلم في الدين adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àti dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ní ẹ̀kan sí Ọlọ́run ọba tí a dúpẹ́ fún o náà ni ọba alhaqul mubin ọba òdodo tí kò tún sí òdodo míì mọ́ lẹ́yìn òdodo tọlọ́run ọba náà adúpẹ́ fún ọlọ́run ọba lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ìdẹ̀ra ọlọ́run ọba ó pọ̀ lọ́kàn kún wa lè kà tán adúpẹ́ lórí àwọn ìdẹ̀ra èyí tó ga jù nínú ìdẹ̀ra náà ní kó ṣe wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó má mú ẹsẹ̀ wa kúrò ń bẹ̀ láéláé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àṣó ọba tó ṣe pé pípé ń bẹ fún ìròyìn rẹ̀ pípé ni pápápá ọlọ́run pípé ni ọlọ́run ọba yìí ni ọba alágbára jùlọ ńlọba ológo jùlọ ńlọba mo tó ṣe ń ó ṣe tí ò sẹ́ni tí ó bi léèrè adúpẹ́ lórí ìdẹ̀ra rẹ̀ lérí ẹnì kọ̀ọ̀kan wa lérí ìṣẹ́kù látàrí dáadáa abẹ́ ọlọ́run ọba tóbi rẹ̀ kọmọ́sá ìmá kí ìsẹ́ni kọ̀ọ̀kan wa mo jẹ́rìí ní jẹ́rìí tó dódó pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní sámà àtilẹ̀ àyàfi ọlọ́run ọba nìkan Allah mo sì jẹ́rìí pé anábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn ọlọ́run ọba sì ni pẹ̀lú ó jẹ́ṣẹ́ tí ọlọ́run ọba rán bó ti tọ́ àti bó ṣe yẹ ó sì pè wá síbi oríire ó sì fi ẹsẹ̀ wa lé ìmọ́lẹ̀ èyí tí ò sókun rárá tó ti pé ẹnìkan ò ní yẹsẹ̀ kúrò níbi ìmọ́lẹ̀ náà àfẹ́ntọ́lọ́mbá ti kádàrá ìparun má ọlọ́mọ ṣe ìparun ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ ká páyà ọlọ́run níkọ̀kọ̀ àti ní gbangba ká ibi tí èèyàn máa ń wá ìfẹ́ sí o náà ni ibi títẹ̀ bí wọ́n bá ń bi gbogbo ẹ̀dá léèrè wípé ta ló fẹ́ kọ́lọ́hún ó fẹ́ràn òun gbogbo ẹ̀dá náà ni ó sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n in tó lè jẹ́ ká rí ìfẹ́ ọlọ́run tá a fi lè jẹ́ ẹni tí ọlọ́run yóò nífẹ̀ẹ́ sí òun náà ni ká gbìyànjú láti máa ṣe tiẹ̀ ká sì gbìyànjú láti jìnnà sí tí ọlọ́run ọba ò fẹ́ eléyìí náà ni ọ̀nà kan gbòógì téèyàn fi lè jẹ́ ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí o ẹ̀yẹn ọlọ́run ìmá ṣe sùúrù lérí àwọn ìntọ́kankọ̀ tó bá ṣẹlẹ̀ sí ni eléyìí náà àmì kan ló jẹ́ nínú àmì èyí tí ọlọ́run ọba tó ń júwe pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ èèyàn àbí èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run àwọn ẹni ọlọ́run bí nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn tó bá ṣẹlẹ̀ sí wọn wọn ò ní sí ọ̀rọ̀ sọ́sọ́lọ̀ wọn ó gbà wípé ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ọlọ́run náà ni gbogbo àná ò padà sí eléyìí jẹ́ ìṣesí tí a mọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni tí ọlọ́run bá fi àmì wò kàn ni ká má sí ọ̀rọ̀ sọ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala walillahi al-mathalul a'la ọlọ́run ló ní àpéjúwe èyí tó ga jùlọ ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ dáadáa bó bá ṣe nǹkan kan síyàn èèyàn ò ní fi gbogbo ara ka nǹkan yẹn kódà èèyàn ó tún máa fún ní excuse pé bóyá kò mà ó ṣeé ṣe kó ṣe bí kó má gbà lérò bẹ́ẹ̀ kí nìdí téèyàn fi ń sọ bẹ́ẹ̀ nítorí pé èèyàn nífẹ̀ẹ́ onítọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun lọ́ba tó yẹ ká nífẹ̀ẹ́ sí jùlọ bí nǹkan bá ń bẹ nínú àmì wò bá fi kàn wá a ò gbúdọ̀ ròyìn ọlọ́run ọba pẹ̀lú ọba àkà a ò gbúdọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ọba alábòsí a ò gbúdọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ọba tí kò nífẹ̀ẹ́ wa a ní láti gbọ́ ó ṣeé ṣe kó ṣe kó tún fi dínà aburú fún wa ní bóyá tí ìyẹn ò bá ṣẹlẹ̀ bóyá èyí tó jù bẹ́ẹ̀ lọ ni ò bá ṣẹlẹ̀ ojú tí mùsùlùmí ó fi máa wo tí ọlọ́run bá mú àmì wò wá lélẹ́yìn àbí ọlọ́run ọba àmì wò tí ó ju ìgbàgbọ́ wa lọ ọlọ́run mọ́tàrí rẹ̀ sí wa ẹ̀yin arúsàn ọlọ́run àwọn àyè báyìí láti máa dá mọ̀ wípé ǹjẹ́ lágbájá ìjọ nífẹ̀ẹ́ ọlọ́run bàbí àti rẹ́ni tí ọlọ́run fi àmì wò tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìsọkúsọ sí ọlọ́run ọba tó sì bẹ̀rẹ̀ sí ní ròyìn ọlọ́run pẹ̀lú ròyìn tí kìí ṣe tọlọ́run eléyìí ń jẹ́ ká mọ̀ ọba wa kìí ọba àkà ọlọ́run ọba kìí ṣọba ṣùgbọ́n tí ọlọ́run ọba ẹrú sí rẹ̀ ọba ju àwọn ẹ̀dá lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa dán ẹrú rẹ̀ wò láti lè fi ma ẹ̀hà tí ẹrú yẹn kọ sí ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yìn arúsàn ọlọ́run ìfẹ́ tí a bá ní sí ọlọ́run subhanahu wa ta'ala òun náà nígbàtí ọlọ́run ọba subhanahu wa tó bá mẹ́wàá wò pẹ̀lú nǹkan tí ó tẹ́ lọ́rùn ọlọ́run wa máa retí kí nìkan tá sọ̀rọ̀ kí ni tí ó jáde lẹ́nu wa ọ̀rọ̀ wo la sọ nípa tó ṣẹlẹ̀ sí wa sísàkání ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run ọba ròyìn anabi ayub alayhi salatu wa salam nínú alukur'an ọlọ́run ròyìn rẹ̀ wípé dájúdájú anabi ayub tẹ rí yẹn a rí gẹ́gẹ́ bí onísùúrù ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n máa ń sẹ́rí gbogbo àlámọ̀rí wọn lọ sọ́dọ̀ ọlọ́run ìròyìn tí ọlọ́run bá fi ròyìn anábì ayúbù nìyí nígbà tí ọlọ́run dánwò fún àìmọye ọdún ọlọ́run dá anábì ayúbù ó dánwò pẹ̀lú àárẹ̀ àárẹ̀ ṣe fá fún àìmọye ọdún ó bẹ lọ́run ọlọ́run sì mú àárẹ̀ kúrò ọlọ́run sì fún ní àlàáfíà ṣùgbọ́n ìgbà tí àárẹ̀ yìí ń bẹ pẹ̀lú ẹ̀ kò ṣe sí sí ọ̀rọ̀ sọ́sọ́ lọ́wọ́ kò sí ìwà òsọ́lọ́run kò gbégbésẹ̀ èyí tó bí ọlọ́run ọba nù ẹlòmí ń bẹ bóyá ń wá nǹkan kan tọwọ́ rẹ̀ ọ̀tẹ́ yóò ní kò síbi tó wọn ọ̀yájú lédè kódà òun gbẹbọ dáwò ẹ̀yàrú san ọlọ́run ọlọ́run ọba lọba tí ń ṣèdẹ̀kún fún wa ẹ wo iye àsìkò tí ọlọ́run ń ṣe ìdẹ̀ra fún wa tí ò lóǹkà ilé wo la yà tí ìdẹ̀ra yẹn fi jẹ́ tiwa ìgbà tí ọlọ́run wá mi ẹrú rẹ̀ wò láàrin àsìkò díẹ̀ ọmọ nìyí ó bá tún máa ronú ọ̀nà àbáyọ síbòmí òun ti gbàgbé wíkẹ́ gbogbo àtóhun rí dẹ̀ra yẹn kò sẹ́ni tó ṣe dẹ̀ra fún wa fọlọ́run subhanahu wa ta'ala wọ́n sọ nínú àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ wọ́n ní anábì Ayyub alayhi salatu wassalam ìgbà tí àdánwò tó dójú ẹ̀ àwọn èèyàn wá bi léèrè wípé ṣèbá anábì ọlọ́run ni ọ́ ò ṣe bẹ́ lọ́run kó fún ọ lálàáfíà torí pé tó bá ṣàdúrà fún yẹn gan ọlọ́run gbà lójú ẹsẹ̀ wọ́n ní ànábì ayúbù wá sọ pé ana astahi pé ojú ń tì mí láti pè ọlọ́run pé torí pé mo wo iye àsìkò tí mo fi sàárẹ̀ yìí ó kéré sásìkò tí mo fi lálàáfíà àti lè wá sọ wípé ó ti sú mi ara ti ni mí ojú ń tì mí láti lè sọ fọ́lọ́run subhanahu wa àwọn ànábì ọlọ́run nìyẹn so léyìí tó ń túmọ̀ sí wípé eléyìí ta a wí ìyẹn ọ̀sọ́ pé tọ́lọ́run bá fi nǹkan tí ò tẹ́ wa lọ́rùn kàn wá ká má bẹ̀ lọ́run pé kọ́lọ́run mú kúrò ṣùgbọ́n léyìí ń júwe bí àwọn ànábì ọlọ́run ìhà tí wọ́n máa ń kọ ìdí ni tọ́lọ́run ọba subhanahu wa tó fi ṣe wọ́n ní gbogbo èyíkéyìí nínú ìṣesíta bá bára wa yálà ó ni àbí ó lọ́rùn a ò gbúdọ̀ dágun a sì gbúdọ̀ ṣìwàwò a gbúdọ̀ sọ̀rọ̀ a gbúdọ̀ sí ọ̀rọ̀ sọ sí ọlọ́run ọba tó dá wa eléyìí ń jẹ́ ọ̀kan nínú àmì wípé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala torí pé ẹni tá a nífẹ̀ẹ́ sí bó bá ṣe tó dùn wá a gbé kó lọ́kàn látara àfẹ́ tá a ní sí ọlọ́run ọba sì ní ó yẹ kí a nífẹ̀ẹ́ sí jù lọ ju gbogbo ẹ̀dá lọ ẹ̀yẹrú san ọlọ́run nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni tí tọ́lọ́ nǹkan tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ téèyàn láǹfààní àti rí ṣe tó sì wùyàn ṣe ṣùgbọ́n nǹkan kan àbí míì ó wá fà á èyàn ò rí nǹkan yẹn ṣe kó sì dùnyàn nínú ẹ̀mí kó dùnyàn kí kéèyàn ó bara jẹ́ nítorí pé èyàn láǹfààní àti rí nǹkan náà ẹni tó fẹ́ ṣe àánú lápẹjúwe ó wá fẹ́ ṣe in tó nílẹ̀mí kóun fẹ́ fi ṣe òun kò wá bọ́ sí i ọwọ́ àdàsìkò tó fẹ́ ṣéhun kò wá rí tí ó fi ṣe kódà kómi ó sì fẹ́ lè máa jáyẹ lójú ẹ̀ nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run kódà ẹlòmíì ń bẹ tí ò bá rìn sí kò ń gé àsìkò tó ń ṣe tọlọ́run inú rẹ̀ ó tún máa dùn ní pé ọlọ́run ló ti ẹni kò mọ ètè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó nífẹ̀ẹ́ ọlọ́run bí wọn ò ní ọkàn wọn àbàjẹ́ pé ah ó sì wo àwọn káwọn ò ṣe nǹkan báyìí àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni pé èèyàn fẹ́ lọ gbọ́ wáàsí níbi kan ìgbà téèyàn ó fi wá débẹ̀ wọ́n ti parí ẹ̀ adùnyàn nínú ẹ̀mí ọkẹ̀yàn àbàjẹ́ lérí àǹfààní ńláńlá iṣẹ́ ládá tó bọ́mọ̀ èèyàn lọ́wọ́ gbogbo ìgbà tí iṣẹ́ ládá bá ti bọ́mọ̀ àwọn ẹni ọlọ́run lọ́wọ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọkàn wọn àgbọ̀gbẹ́ èèyàn àṣírí lójú wọn wípé inú wọn ò dùn kódà inú wọn àbàjẹ́ jùgbà tí owó wọn bá sọnù lọ torí pé lómi ìtẹ́ bá fẹ́ rí ojú rẹ̀ tó kọ́rẹ́ lọ́wọ́ bóyá owó ẹ̀ sọnù bóyá ń sẹ̀ tì rẹ̀ sọnù ṣùgbọ́n kò bárun jàmá ẹ̀tùrí tí ó wájú máa gbogbo àwọn nǹkan báyìí nínú àmì tá a fi máa ń ma ìnífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀mí wọn wọn láǹfààní àti rí iṣẹ́ kódà ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo nǹkan tá ànábì bá ti máa ń ṣe nínú iṣẹ́ ìjọsìn ànábì máa ń dun ní ìmọ̀ ni ànábì yìí ṣe díẹ̀ kó tó wá filẹ̀ tó yẹ pé náfìlà kan là ànábì yàn ànábì ó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ náfìlà kò ní filẹ̀ ṣùgbọ́n gbà mí wàá máa ń bẹ bóyá ànábì lè sùn gbàgbé tí ọ̀ràn ti yàn náfìlà àbí ó rẹra kò láǹfààní àti ṣe wọ́n ní ìjẹ́ ní ẹmọ̀ pánábí ó padà san padà tó bá ti dọ̀sán àsìkò dùá àsìkò yálẹ̀ta ànábì ó san náfìlà yóò fi kíráka méjìlá yóò san padà kò ní fẹ́ kí ládáhùn kọ́bọ́mọ́ lọ́wọ́ sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan báyìí nínú àmì téèyàn fi máa ń ma ìhà tí èèyàn kọ sọ́lọ́hun nínú ìfẹ́ o àwọn nǹkan tó jẹ́ nǹkan olóore àwọn ṣe ládá ó gbúdọ̀ máa dùn yàn lẹ́mìí tí èèyàn bá ṣe kóńgẹ́ rẹ̀ àbẹ́yàn tí ẹ̀ ṣe kóńgẹ́ rẹ̀ èèyàn wá lágbára láti kópa ń bẹ̀ ó gbúdọ̀ jẹ́ nǹkan tí ó bá yàn jẹ́ eléyìí nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run tọ́ ríra rẹ nírú ẹni tí máa ń fìlì mà pé wà lómi ń bẹ kódà àgbà yẹn ní àsìkò tàràwí tó bá ń kírun yóò ní tó bá ti kù rákà ẹyọ kan tó kán ìrun ká sọ fún òun wàjọ kò ní bá kírun láti bẹ̀rẹ̀ nínú àmì àìmọ́nifẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala bákan náà irú ọjọ́ Jímọ̀ àbáyìí ẹlòmí ò ní ẹ̀dá kùn tó bá ti gbé kàámà ẹ̀ gbogbo àwọn ládàá ìtètèdé mọ́sáàsì yóò sọnù mọ́ lọ́wọ́ ládàá kútúbà gbígbọ́ yóò sọnù mọ́ lọ́wọ́ kò ní gbé kìtà ẹlòmíì láti jọ́ títí ń kí jímọ̀ kò jókòó gbọ́ kútúbà rákà ẹlẹ́ẹ̀kejì ní ma bá níjọ́ jímọ̀ yóò sì máa mọ̀ pé tó bá ti gbé kàámọ̀ òkà sọ fún gbà ó tó tí ó ni ó dùn sí sàlámà rẹ̀ sàlámà ó títí ó ti lọ́nu kí lọ́lọ́run fẹ́ irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n kàn ń tọrọ ẹ̀jẹ̀ ni orí ara wa là ń ṣe fún àṣẹ fọlọ́n bó ti wúlọ wọn látara àdéhélé yìí àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tíṣẹ́ olóore kan bá bọ́ mọ́ wọn lọ́wọ́ á dùn wọ́n ẹ̀mí wọn á sì gbọgbẹ́ ẹ̀yẹrú san ọlọ́run ẹjá ọmọ wípé nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni kí èèyàn ó jẹ́ ẹni tí ó rẹra rẹ̀ lẹ̀ tí ó nítẹríba kéèyàn jẹ́ ni tí ó ṣe é súnmá fún gbogbo àwọn mùsùlùmí bó ti wulẹ̀ kéèyàn ga tó bó ti wulẹ̀ káwọn èèyàn ó máa pùkìkí èèyàn tó bó ti wulẹ̀ kí wọ́n máa rò pé èèyàn ṣòro orí tó kí mùsùlùmí kó má ṣòro fún wọn láti rí ọ àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn lẹ̀kùn rẹ gbúdọ̀ wà ní sísílẹ̀ fún wọn wọ́n gbúdọ̀ lè láǹfààní láti lè súnmọ́ o sì gbúdọ̀ rẹ ìyá apá rẹ ńlẹ̀ fún àwọn ọmọ ìyá rẹ nínú Islam láì ní wo ìran tí ń ṣe láì ní wo ọmọ ìlú bo ní ṣe láì ní wo orú àwọ̀ wo láì ní wo orú àìlera tí ń bẹ lára rẹ̀ O jẹ́ ọmọ ìyá nínú Islam fún gbogbo àwọn ènìyàn nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala bákan nínú àmì pé èèyàn Ọlọ́run inú èèyàn ò dùn sí àṣẹ lórí yíyapa àṣẹ ọlọ́run kódà débi wípé èèyàn lè yóò tún máa kún wọn lọ́wọ́ lórí ìyapa àṣẹ ọlọ́run kéèyàn ní ayé ẹ̀mà kí wọ́n yí ṣe mùsùlùmí wọ́n bá ṣe mùsùlùmí nínú ìwé ọwọ́ wọn ṣé wọ́n ní ká mutí ni nínú ìwé ọwọ́ wọn ṣé wọ́n ní kí wọ́n ṣe sìnà nínú ìwé ọwọ́ wọn ṣé wọ́n ní ká gbowó èlé wọn ò ní ká gbà táwọn bá ti kọ̀ tí wọn ò tẹ̀lé tí ń bẹ lọ́wọ́ wọn a gbọ́dọ̀ dunnú pẹ̀lú wọn lórí tí wọ́n ṣe nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa òní eléyìí jẹ́ ẹ̀yẹn rúsìn ọlọ́run ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim eléyìí nìkan kọ́ èèyàn ò sì gbúdọ̀ máa bẹ̀rù ìntẹ́nìkan ó sọ nígbà tí èèyàn bá ń tẹ̀ láṣẹ ọlọ́run lókùrú ìgbà tó bá jẹ́ pé ní tó ń ṣeun ìtọ́lọ̀ ni ó ṣe ló ń ṣe èèyàn ò gbúdọ̀ kù láà pé ẹnìkan sọ̀rọ̀ ìtọ́ba wo ní kálukú ló lè fẹ̀ẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ìfẹ́ ọlọ́run ó máa ń pàtàkì lẹ́mìí wọn ju tẹ́nikẹ́ni ó sọ lọ nígbà tí wọ́n bá ti ń tẹ̀lé Ọlọ́run Ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá ní mo pè yín onígbàgbọ́ òdodo ẹ má tún padà sẹ́yìn máa nígbà tẹ́ ti gbọ́ Ọlọ́run bá gbọ́ gbogbo Islam nínú yín eléyìí kò dín ọlá Ọlọ́run kù ni kò fa Islam sẹ́yìn o ẹ wá wo èèyàn ńlá kan

wípé tó bá ó rọrùn fọlọ́hún kọlọ́hún ó ka gbogbo yín kúrò lẹ̀ kó sì fi àwọn èèyàn míì rọ́pò yín tó bá yẹ kó wó lo ní ìwọ jáde ọlọ́run á sì fi àìmọ iye olówó tí wọ́n sì tún máa ṣe tọ́lọ́run ọlọ́run á fi rọ́pò ẹ̀ tó bá yẹ pé mọ̀kan lo àáfàá ńlá kan lọ jẹ́ tó wá fẹ̀sìn ọlọ́run ọba al-Islam tó fi sílẹ̀ eléyìí ò kó bànújẹ́ fún mùsùlùmí kankan torí pé ọba subhanahu wa ta'ala ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn tó nímọ̀ jù ọ lọ ọlọ́run á sì fún wọn rọ́pò rẹ̀ ọlọ́run ní òun ó fi rọ́pò wọn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run náà sì nífẹ̀ẹ́ wọn àwọn tó ṣe wípé wọ́n ó mọ rẹra wọn lẹ̀ fáwọn mùmìnì wọn ò sì ní gbààyè ìbàjẹ́ fún àwọn olùyapa àṣẹ ọlọ́run ọba wọn ó mọ gbìyànjú sójú ọ̀nà ọlọ́run wọn ò sì ní bẹ̀rù pẹ́nìkan ó bù wọn tí wọ́n bá ti ń ṣètọ́lọ́run eléyìí nínú àwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́run fi ròyìn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run yìí àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé èyíkéyìí nínú kò tí wọ́n wà bí wọ́n ṣe wulẹ̀ kún ó ga tó bí wọ́n ṣe wulẹ̀ kún ó kàǹkà tó bọ́n ṣe wulẹ̀ jẹ́ pé tán bá ń bọ̀ ilẹ̀ ọmọ ọrọ́ tán bá dáàrin mùsùlùmí wọ́n gbà gbogbo tí wọ́n jẹ́ ìdí nìyẹn pé tá a bá wọnú Islam bí èèyàn jẹ́ president àjọjọ tó sáfún báyìí náà àjọ kírun náà kódà bàbá àjọ kírun tán torí pé tó o bá wá president lọ sí asurok ó níye ẹsẹ̀ bàtà tó lè fi súnmọ́ tó bá ń bá sọ̀rọ̀ torí pé bí wọ́n ṣe to àgáhun wọn ò lè tó nítò kó súnmọ́ báyìí ọ wà lọ́ọ̀kan òun ó jókòó lọ́tọ̀ gbogbo tó bá fẹ́ máa sọ ọ́ máa sọ̀rọ̀ ṣùgbọ́n jàmáà kò sí president títí tó bọ́bá wà mọ́sálásí ó súnmọ́ kódà kí òjò dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibi tó wà síbi tó wà náà ò lè kódà bí àyè bá tún bẹ ó tún láǹfààní àti bà lọ́wọ́ ìyẹn nínú àwọn khasois ẹwà Islam nìyẹn gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá gbéga táwọn èèyàn ń wò lókè lókè tó bá ti dáàrin àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kórìíra rẹ̀ lẹ̀ nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala òun bákan náà kéèyàn ó sì mọ́ fààyè gbàdàjẹ́ pẹ̀lú àwọn kèfèrí má bá ló le kó le lórí òdodo kó má fi àyè gba ìbàjẹ́ lọ́dọ̀ àwọn olùyapa àṣẹ ọlọ́run kó má fi àyè gba ìbàjẹ́ lọ́dọ̀ àwọn kèfèrí wọ́n wà máa ròyìn rẹ̀ pé èèyàn burú ni kan ròyìn ẹ̀bẹ̀ torí pé kò gba ìbàjẹ́ kò sì gba ìyapa àṣẹ ọlọ́run táwọn ń pọ́n tí wọ́n bá bàrà bákan náà nínú ìwà pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ni jihad wọn fi sabilillah kéèyàn jẹ́ ni tí ó máa gbìyànjú sójú ọ̀nà ọlọ́run owó tọ́lọ́run fún yẹn ni kéèyàn máa na sójú ọ̀nà ọlọ́run àmì kó nífẹ̀ẹ́ ọlọ́run àlàáfíà ara rẹ kó máa lò sójú ọ̀nà ọlọ́run àmì pé onífẹ́ ọlọ́run ni dúkìá tó ní kó máa lò ó sójú ọ̀nà ọlọ́run ìmọ̀ tọ́lọ́run fún ọ kó máa lò lọ́sàn lóru sójú ọ̀nà ọlọ́run àmì pé èèyàn nífẹ́ ọlọ́run ni o bákan náà kéèyàn má sì ma sọ páwọn èèyàn sọ̀rọ̀ tó bá ti fẹ́ ṣe tọ́lọ́run ìmọ̀ lérò pé lágbájá ó sọ̀rọ̀ bó o bá ti fẹ́ ṣe tọ́lọ́run pa ọ́ láṣẹ àmì pé nífẹ̀ẹ́ lágbájá jọlọ́run lọ́dún tọ́lọ́run ọba òun ló gbọ́dọ̀ ṣáájú lérí gbogbo nǹkan tí ẹrú rẹ̀ bá fẹ́ ṣe o àfáàwà dunon alimisiri wọ́n bi léèrè wípé kí ni tá ń pè ní pé kéèyàn ó nífẹ̀ẹ́ ọlọ́run ó náà ni kéèyàn fẹ́ràn gbogbo ntọ́lọ́run bá ti fẹ́ràn kéèyàn náà mọ fẹ́ràn rẹ̀ gbogbo ntọ́lọ́run bá ti fẹ́ràn kéèyàn náà ò nífẹ̀ẹ́ nǹkan yẹn bí rẹ̀ léèrè ṣé gbogbo ntọ́lọ́run nífẹ̀ẹ́ nìwọ náà nífẹ̀ẹ́ àwọn àmì téèyàn fi mọ̀ ní pé ṣé mo nífẹ̀ẹ́ ọlọ́run àbí mi ò nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo ntọ́lọ́run bá ti kórira tọ́lọ́run ọ̀fẹ́ kéèyàn náà kórìíra ẹ̀ nínú ẹ̀mí nínú ìwà àti nínú ìṣe nínú àmì péyàn nífẹ̀ẹ́ ọlọ́run yìí bákan náà kéèyàn ó sì máa ṣe gbogbo dáadáa téèyàn bá ń ṣe nídìí torí ìtọ́lọ́run ni kéèyàn fi máa ṣe bákan náà gbogbo nǹkan tó lè gbéyàn jìnà sí tọ́lọ́run kéèyàn ó jìnà sírò àwọn nǹkan bẹ́ẹ̀ kéèyàn ó sì má máa bẹ̀rù pé ẹnìkan ó sọ̀rọ̀ nígbà téèyàn bá ń ṣe tọ́lọ́run kéèyàn ó máa jẹ́ni tí ó lẹ̀ tí ó nítẹríba fáwọn mùmìnì kenyasi sì tí ó le lórí òdodo pẹ̀lú àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́wọ́ kéèyàn ó sì máa tẹ̀lé súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀sìn eléyìí ni àmì àwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ yìí làwọn èèyàn ń pè nífẹ̀ẹ́ ọlọ́run lẹ́nu ẹlòmíín bẹ bàbá ti kó tẹ̀sùn bá sọ́run sí oríṣiríṣi mọ́lídì ní lọ kò sí kéèyàn lọ maka lọ mọ́lídì maka àdádálẹ̀ ni kò sí nínú ẹ̀sìn gbogbo ẹnu olóògbà ìmá sọjọ́ bí ànábì sallallahu alaihi kò sí nínú téèyàn fi máa rójú ìfẹ́ ọlọ́run òótọ́ ọ̀rọ̀ kìí pé ká máa sọ kódà kó pé àwọn èèyàn wá fi nàìjíríà lọ mọ́kà wọ́n lọ sí mólídì ńbẹ̀ náà àdádálẹ̀ torí pé tọ́ orí bá ń bẹ a nífẹ̀ẹ́ tó àwọn ọba orí umaru ni ọba ṣe mọ̀lídì tẹ́kọ̀ orí ń bẹ́ẹ̀ usman ọba ṣe tó orí bá ń bẹ́ẹ̀ ali ọba ṣe táwọn yẹn bá tó wá jìnà ṣe bá dáwọn ìmáàmù maliki ìmáàmù shafi ìmáàmù abu hanifa gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá a la gbọ́ kó ṣe mọ̀lídì níbẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ń náwó lórí mọ̀lídì ọkàn fowó ẹ̀ ṣòfò ni gbogbo ohun tí ò ti jẹ́ nǹkan ẹ̀sìn èyàn lè gbalada lórí ẹ̀ bó ti wùlẹ̀ kọ́ mọ́ èyí tẹ̀sìn ni a ṣe àṣe ìtẹ̀sìn ọ̀ràn wa wọn làwọn èèyàn pàtàkì òun ni wọ́n ń ṣe so látara àdé eléyìí béèyàn ò bá sì ti sọ pé kò dáa tí wọ́n bá ń ṣe èèyàn ò lè lọ́bẹ̀ tí o má sọ pé ah ìmọ̀mọ̀ àwáyìn báyìí tí afúnyín kìíní ẹwà mọ̀ orídìí mi ò lè lọ kódà kọ́ mọ́ sí ń tàmí bí mi ò lè lọ́bẹ̀ so látara àdé eléyìí mi ì sì ní bẹ̀rù tó sọ lórí pé mi wá ṣùgbọ́n tó bá ń ṣe tó bẹ́sìn mú bẹ́ẹ̀ òun ṣe kó mọ́ òun ṣàkíkọ́ bẹ́ẹ̀ òun ṣe òun ṣe òun ṣe máa ọkọ òun ṣe tó bẹ́sìn mú bísímìlà àbọ̀ kópa ńbẹ̀ ṣùgbọ́n èyí tí ọba ti jẹ́ tọlọ́run àníbá yín kópa ńbẹ̀ eléyìí náà ni àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run torí pé téèyàn bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ìtọ́lọ́run bá ti pè lẹ́sìn náà ni kéèyàn ò fara mọ́ kó jẹ́sìn lọ́dọ̀ èèyàn ìtọ́lọ́run ọba ti pè lẹ́sìn kéèyàn náà má kà sẹ́sìn nínú ẹ̀mí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ mọ́ ẹ̀dùn kọ̀ọ̀kan wá dúró lórí òdodo الحمد لله العظيم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول والإنعام رزقه يعم العباد كلهم ومحبته تخص من أحب من العباد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إنه من علامات محبة الله سبحانه وتعالى زيارة الإخوة في الله سيما العلماء الربانيين ولا يزورهم إلا لله تعالى وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أن رجلا زار أخا له في قرية أخرى فأرصد الله له على مدرجته ملكا فلما ملك فلما أتى عليه قال أين تريد قال أريد أخا لي في هذه القرية قال علك عليه من نعمة تربها قال لا غير أني غير أني أحب أحببته في الله عز وجل قال فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه وعن عنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تحاب رجلان في الله إلا كان أحبهما إلى الله عز وجل أشدهم حبا لصاحبه عباد الله فبشرا لما ثبت في قلبه المحبة لله من ثمراتها لأن من أحب الله تعالى هانت عليه التكاليف الشرعية ومن هانت عليه التكاليف الشرعية تفتحت أمامه أبواب الخير كلها حتى يدخل جنات ربه ومن هذه الثمرات عباد الله حصول على محبة الله سبحانه عن أبي إدريس الخولاني رحمه الله قال دخلت مسجد دمشق الشام فإذا أنا بفتى براك الثنايا وإذا الناس حوله إذا اختلفوا في شيء أسندوا إليه وصدروا عن رأيه فسألت عنه فقيل هذا معاذ بن جبل فلما كان الغد هجرت فلما كان الغد هجرت فوجدته قد سبقني بالهجير ووجدته يصلي فانتظرته حتى إذا قضى صلاته جئته من قبل وجهه فسلمت عليه فقلت له والله إني لو أحبك لله عز وجل فقال الله فقلت الله فقال الله فقلت الله فأخذ بحبوة ردائي فجذبني إليه وقال أبشر فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل وجبت محبتي للمتحابين في والمتجالسين في والمتسالين في والمتباذلين في رواه أحمد عباد الله إنه من ثمرات محبة الله الحصول على محبة الله وعنايته تعالى في جميع الأحوال لقوله تعالى في الحديث القدسي حتى أحبه وإذا أحببته كنت سمعه الذي يسمع بي وبصره الذي يبصر به ويده التي يبتش بها ولئن سألني لأعطينه ولئن استعاذ بي لأعيذنه ومنها حصول على فناء الناس في الحياة الدنيا عن أنس رضي الله عنه قال مر بجنازة على رسول الله صلى الله عليه وسلم فقال أثنوا عليها فقالوا كان ما علمنا يحب الله ورسوله وأثنوا عليه خيرا أدوكني أدولهم ọba alágbára ọba tí ma ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe tóbi tó tó tóbi níwájú ọlọ́run téèyàn bá ìtọrọ àforíjì nínú Islam kò túmọ̀ sí pé kéèyàn ó wá wá mọ́sálásí kéèyàn wá máa kéde wípé èmi tẹ́ rí mo ti ṣe gbárí mo ti ṣàwórí mo ti ṣe kòkò bàbá asásùn rí ìyẹn ò nínú Islam bọ́ ọ bá ṣe lọ́hun jẹ́ ó mọ láàrin ìwà àtọ́lọ́hun kò sì lọ túbá ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ ẹni tó ṣe lọ́hun níkọ̀kọ̀ tó wá rí pé n tó ń ṣe ò dáa tó wá bọ́ sí gbangba tó wá ń lóru àná mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ń sọ eléyìí lójú gbogbo ayé láti lè fi hàn pé mo ti túbà láà islam kò sí nínú ìlànà islam àwọn kan náà máa ń ṣe báwọn ẹni tó kówó orílẹ̀-èdè jẹ tó wá bọ́ ta pé ní ọdún báyìí òun kó báyìí jẹ òun kó ẹ kó kówó òun wà ẹni kó dáwó yẹn kó dá padà pọ̀ olóò tí wàá túbà ẹ̀yìn òní ọmọ dáwó yẹn padà nínú islam ní téèyàn bá ṣe tó fi ṣẹlọ́hún tó o sì mọ̀ pẹ́sẹ̀ ni lọ túbá láàrin wa tọ́lọ́ subhanahu wa tó bá jẹ́ pẹ́tọ́ ẹlẹ́tọ̀ọ́ dá ẹ̀tọ́ yẹn padà ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹni bíkẹ́ ọlọ́run ṣe pọ̀ tó yìí ìyá rẹ̀ mọ̀ sí lè fún ẹni tó bá lọ pàdé ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba yìí arísìkí ìpèsè rẹ̀ ó gbogbo ẹ̀dá pátápátá apèsè fẹ́ni tó ṣe tiẹ̀ apèsè fẹ́ni tí ò ṣe kìí ṣe gbogbo ẹ̀dá ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ òdo àwọn tó bá jẹ́ tiẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run lọ́lọ́run nífẹ̀ẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀dá àtẹ̀dá tó nífẹ̀ẹ́ ọlọ́run àtẹ̀yí tí ò nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo aná là ń jàǹfààní ìkẹ́ ọlọ́run òjò bá rọ̀ kò ní dálé ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tí ò nífẹ̀ẹ́ ọlọ́run sí gbogbo omi náà ni ó rọ̀ sí ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run ṣàdáyàn rí àwọn tó bá nífẹ̀ẹ́ ọlọ́run lọ́lọ́run máa nífẹ̀ẹ́ abẹ́ ọlọ́run bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ sí wá ní ẹni tí ò nífẹ̀ẹ́ sí mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́run Allah mo sì jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrúsìn rẹ̀ sí ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run òun náà ní kéèyàn ó máa bẹ ọmọ àyè èèyàn wò nínú ẹ̀sìn kódà èèyàn lè digbádẹrù kéèyàn ó rìnrìn àjò níbo ló ń lọ òun lo ìkó kí ló fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ òun fẹ́ lọ bẹ ọmọ ìyá àwọn kan wò ṣé fámìlì yìí ní àwọn òṣè fámìlì ṣùgbọ́n mọ̀ ẹ̀yà àwọn nínú ẹ̀sìn ìfẹ́ lọ sálámàsì ọlọ́run nífẹ̀ẹ́ sírú ìṣèṣì báyìí ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ wípé nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run pọ́lọ́ nífẹ̀ẹ́ èèyàn òun náà ní kúrò àwọn kan báyìí kó wà nínú ìṣèṣì èèyàn àfọwà Abu Hurairah pàápàá jùlọ kéèyàn wá gbúrò pé èèyàn rí kan àfọ àdáadáa kan olùbẹ̀rù ọlọ́run ẹni tá ń gbúrò ipa dáadáa rẹ̀ nínú ẹ̀sìn ó ń bẹ níbì kan kéèyàn ó sì lọ sálámà sí tí kìí ṣe pé torí pé èèyàn fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ kìí ṣe pé torí pé èèyàn fẹ́ lo connection rẹ̀ láti rí nǹkan kan ẹnu pé èèyàn kàn gbọ́ pé mùsùlùmí ni ó sì ń kópa dáadáa nídìí ẹ̀sìn èèyàn sì lọ wa òun lè léyìí wá kọ́lọ́wọ́n bá kọ́ bá ó lọ bẹ ọmọ ẹ̀yà rẹ̀ kan wò ní ọ̀kan nínú àwọn ìgbèríko òun ló ti lọ bẹ ní ẹ̀wò ọlọ́run ọba subhanahu ala ta'ala ọlọ́run ọba wá ní kí kan kó gbé àwo èèyàn wọ̀ kó lọ dúró dè lójú ọ̀nà bàtí arákùnrin yìí ń lọ ó bá pàdé màlẹ́kà yìí lọ́nà ṣùgbọ́n kò mọ̀ kí màlẹ́kà ni èèyàn bíi ọwọ́ ń bilé pé wọ́n arákùnrin yìí níbo ló ń lọ ó ní abúlé báyìí òun lòun lọ ó ní kí lọ fẹ́ lọ ṣe ń bẹ̀ ó lóun fẹ́ lọ bẹ ọmọ ìyá àwọn kan wò ní nínú ẹ̀sìn ó ní tẹ́kì ṣe pé báyọ̀ láwọn màálù ti ń bọ́ sìn àbó ní nǹkan ọrọ̀ ajé kan bẹ̀ mójútó ó ní rárá ó lẹ́nu nífẹ̀ẹ́ rẹ̀ nítorí lọ so mi tó rí yìí mi è ṣe èèyàn o mọ̀lẹ́kà ni mi òjíṣẹ́ ọlọ́run ọba òun ni mo jẹ́ tó rán mi sí ọ ó sì ní kí n sọ fún ọ wípé ọlọ́run ti nífẹ̀ẹ́ rẹ náà gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ eléyìí jẹ́ kó yé wa wípé nínú àmì téèyàn fi máa ń rí ìfẹ́ ọlọ́run àmì pé èèyàn fẹ́ràn ọlọ́run pọ́lọ́run fẹ́ràn èèyàn òun náà ni kéèyàn máa fẹ́ràn gbogbo àwọn ẹni rí nínú ẹ̀sìn ọlọ́run ẹlòmí ń bẹ ní tó fi fẹ́ràn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mi torí àǹfààní kan ti rí lọ́dọ̀ ẹ̀ ẹlòmí torí tí fi ń sálámà sọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan torí wípé bọ́yá òun lè ráǹfààní kan àbí mi lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n nínú Islam nínú àmì pé èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run òun náà ní kéèyàn nífẹ̀ẹ́ ọmọ ìyé èèyàn mùsùlùmí wípé mo tẹ́ mọ̀ nípa rẹ̀ mo fẹ́ gbúrò rẹ̀ mo fẹ́ sálámà sí mo fẹ́ kí ìbá ṣe gbogbo àwọn tí Ọlọ́run fà lọ́wọ́ sókè láwùjọ mùsùlùmí lẹ́nìí tán bá lè gbàgbọ́ yọ ọ̀rọ̀ yìí ìbámadà ẹ wo bádùgbò ìṣeré àbádùgbò míì kẹ wá rí èèyàn ńlá kan nínú ẹ̀sìn kọ́ wá lòun wá sálámà sẹ́nìkan tó yẹ pẹrẹ jù ládùúgbò yìí ká wá bi léèrè pé ta ló béèrè tó lẹ́ni báyìí lòun wá kí àwọn ìyá ẹni kò sẹ́ni tó ọmọ ládùúgbò bẹ́ẹ̀ ni ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn òun wá sálámà sí jẹ̀mọ́ bẹ́ẹ̀ ẹ bá lọ iyì kò ní tán lára mùsùlùmí ọ̀ ṣùgbọ́n lẹ́ni nínú àwọn àṣeṣe àwọn tí wọ́n ga láwùjọ àwọn èyí lọ kíyàn àwọn èyàn lọ mọ́ kí àwọn àwọn èyí lọ sálámà síyàn àwọn máa tí káwọn èyàn wá sálámà sáwọn ni gbogbo àwọn nǹkan báyìí àríkọ́ṣe ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa ọmọ èké o. lọ nínú àwọn àmì iṣẹ́ àmì pé èèyàn ọlọ́run kọ́lọ́wọ́n bá kọ́bọ̀ ayọ́nu sí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé àwọn èèyàn méjì kan tí wọ́n bá ń fẹ́ràn ara wọn ní tìtorí ìtọ́lọ́run ọlọ́run ọba mọ̀ nífẹ̀ẹ́ àwọn méjèèjì náà kódà ẹni tó bá tún wá nífẹ̀ẹ́ ara wọn jùlọ òun lọ́lọ́run tún nífẹ̀ẹ́ jù nínú àwọn méjèèjì ọ̀hún so èèyàn túmọ̀ sí wípé ká fẹ́ràn ara wa ní tìtorí ìtọ́lọ́run àmì pé a nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala náà torí pé tá a bá nífẹ̀ẹ́ ara wa pẹ̀lú ọlọ́run á kúnra wa lọ́wọ́ lórí dáadáa bá a bá sì rí pé a rí àìdá kan lára wa á pàkíyèsí ara wa sí eléyìí ò dá o tí kìí sì ṣe ti dà tí kìí sì ṣe ti ìkórira eléyìí ni ò sí mọ́ láwùjọ wa lẹ́nu ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n bá ń sòdodo ẹ̀sìn wípé eléyìí ò dá eléyìí ò dá àwọn ẹni ìbàjẹ́ ò mọ júwe wọn gẹ́gẹ́ bí ẹni tí ò nífẹ̀ẹ́ àwọn yẹn bẹ́ẹ̀ sì ni àwọn náà nífẹ̀ẹ́ àwọn yẹn nítorí pé kí láǹfààní gbogbo òjọsìn tó o ṣe tó wá gbedéwájú ọlọ́njọ́ gbé dalẹ̀ kìámọ̀ tó wà á lákọọ́lẹ̀ kó o dáadáa kan láyé ìdí ni tó fi jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ èèyàn lẹni tó ń sọ fún yàn pé léyìí tẹ́ ẹ ṣe ọ̀bá súnà mu o èyí lọ́bá súnà mu o ni ẹ máa ṣe o èyí tẹ́ ń ṣe yìí kò lànà súnà Ànábì sallallahu alaihi wasallam ẹni tó sọ yùn fún yàn ló nífẹ̀ẹ́ yàn ṣùgbọ́n ẹni tí ń bá yàn gẹ́ nítorí tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn àbí nítorí àǹfààní kan tó fẹ́ rí ẹ jẹ́ ká lọ mọ̀ ìkúrú ẹni ò nífẹ̀ẹ́ ara ẹ̀yẹ rúṣin ọlọ́run a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa ní tìtorí ìtọ́lọ́run ká sì lọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ àwọn àǹfààní tó pọ̀ ó ń bẹ fún ronítọ̀ láyàjọ wòye àkìyà gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run àti ṣetọ́ ọlọ́run yóò rọ̀ lọ́rùn bábá nítọ́ ọlọ́run rèé yóò wù láti ṣe gbogbo ẹni títọ́ ọlọ́run tó bá sì ti rọrùn fún láti máa ṣe gbogbo lẹ̀kùn iṣẹ́ olóore gbagada báyìí ni ó sílẹ̀ níwájú ẹ̀ gbogbo ẹni tí lẹ̀kùn iṣẹ́ olóore báyìí ti sílẹ̀ níwájú ẹ̀ jàmáà àlìjẹ́nà ọlọ́run ọba ó ti di rọrùn fún un ọlọ́run kọ́ mọ́sẹ̀ sí wa ní ọmọ àlìjẹ́nà o ọ̀kan nínú àwọn salaf abu idris al-khawlani kọ́lọ́run ọba kí ọba ayọ́nu sí olóhùn masalasi mọ́sálásí ní ọjọ́ kan mọ́sálásí dimashq ní damascus òun wọnú masalasi yìí òun wá rí ọ̀dọ́ kan ọ̀dọ́ yìí gbogbo àwọn èèyàn wọ́n rọ kiri ká níbi tó jókòó sí wọ́n sá dúró tì tán bá ti tí nǹkan kan bá ti rú wọn lójú òun ni wọ́n lọ máa bá ìtọ́bá yìí ti sọ náà ni wọ́n ń ṣe ọlọ́run wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ta ni ẹni tí ọ̀dọ́ tó jókòó yìí tí gbogbo àwọn èèyàn sáà ń rọ́ lọ bá níbi tó jókòó sí onígbà tó ń béèrè wọ́n wá sọ fóun wípé Mu'adh bunu Jabal òun ni ṣe ẹ̀sìn mọ̀ kí Mu'adh bunu Jabal ọ̀kan nù sàbí ànábì sallallahu alayhi wa alihi wa sallam òun làǹábì rán lọ sí Yemen láti lọ ṣe wáàsí fáwọn èèyàn mu'adh bin jabal ọ̀dọ́ ni ìgbàtánà bí òtún sí láyé mọ́ àwọn yẹn tún ṣe wáàsí káàkiri wọ́n tún gbé islam káàkiri ó tún dé damascus ibẹ̀ lárákùnrin yìí ti lóhun rí onígbà tó ń wá bèè lọ́wọ́ àwọn èèyàn pé táálẹ́ nìyí wọ́n wá ní mu'adh ọmọ jabal òun ni onígbà tó ń ti gbọ́ pé mu'adh bin jabal ni ìgbà tó wá di ọjọ́ kejì òun wá tètè dé mọ́ṣáláṣí kóun ó lè láǹfààní àti lè bá sọ̀rọ̀ onígbà tó ń ó de mọ́sálásí orí náfìlà ló ń bá òun yàn náfìlà òun wá dúró títí títí yóò parí náfìlà yóò parí nísàyàn náfìlà nígbà tó wá parí náfìlà òun wá lọ bá òun wá sálámà sí ó sì dáhùn sálámà òun wá sọ fún wípé mo fi ọlọ́run búra mo nífẹ̀ẹ́ rẹ ní ti torí tọ́lọ̀ onígbà ń sọ ọ̀rọ̀ yìí fún tán Mu'adh bin Jabal wá ń bi léèrè pé sóò fọlọ́run búra lóòótọ́ pé o nífẹ̀ẹ́ mi torí tọ́lọ̀ ó níbẹ̀ ó tún bi léèrè lẹ́ẹ̀kejì ó ní bẹ́ẹ̀ ni ó tún bi lẹ́ẹ̀kẹta ó ní bẹ́ẹ̀ ni Mu'adh Jabal ó wá fà á lásọ ó wá ní jẹ́ kí n fún ọ ní ó ní àwọn sàábé gbó ń bẹ wọn sallallahu alaihi àwọn bá fi de wa mẹlẹ ẹ máa pé gbà wá Jabal gbà wá ìyàwó Aisha gbà wá tí ṣe ti àwọn yìí náà ń kó gbogbo ẹ̀ sórí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lóbi jẹ́ pé kò sí bí ṣé wù ọ̀hún ṣe tó tó bá ti lè sọ̀rọ̀ tó yàtọ̀ sí Abubakar a gbọ́rọ̀ ẹ̀ ń dábìí léèrè ni pé ṣé wọ̀rọ̀ anabi rí Abubakar bá anabi gbé wọ́n jọ sùn wọ́n jọ jí wọ́n jọ rìnrìn àjò umaru ma nabi wọ́n jọ jẹun wọ́n jọ sùn wọ́n jọ rìnrìn àjò gbogbo bí kùránì ṣe ń sọ̀kalẹ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ àwa ní umaru sọ báyìí ẹnìkan ní ṣéwù kan sọ bákan èwo la fẹ́ tẹ̀lé mẹ́ nílé ayé ń bí ìgẹ́ jẹ́ káwà ní owó ẹ mọ́jà fi ẹ̀sìn wa ṣeré nǹkan míì tó wá pa wa àti èèyàn pọ̀ a lè fi ṣeré ṣùgbọ́n ẹ̀sìn wa tá lọ fi pàdé ọlọ́run ká má fi bẹ́ẹ̀ nìkan ṣeré bó ti wùlẹ̀ wọn torí pé ọlọ́run ò ní ti dú ẹnìkan ẹjọ́ ìwé àkẹyàmù ní tó ọlọ́run ó béèrè ní gbésọ̀ tẹ̀ lánàbí ọlọ́run ó béèrè lọ́wọ́ wa ọmọ ànábì sọ wípé ìfẹ́ èmi ọlọ́run ó ti dẹ̀tọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń fẹ́ràn ara wọn nítorí èmi ọlọ́run èmi ọlọ́run náà sì ń fẹ́ràn wọn so nígbà tó ti ló nífẹ̀ẹ́ mi a jẹ́ pé wọn náà ó ti dẹni tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ torí pé o nífẹ̀ẹ́ mi ní ti torí ìtọ́lọ́run kì í ṣe pé torí nǹkan míì ju pé torí ìtọ́lọ́run ló fi nífẹ̀ẹ́ mi ìwọ náà ti di ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ sí bákan náà anábì tún sọ wípé wàlìmùtàjà àlìsí náà fìyì gbogbo àwọn tó yẹ pé tábàjọ jókòó kò sí tí máa pa wọ́n pọ̀ tọ́lọ́ náà ni máa pa wọ́n pọ̀ àtàwọn tí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò pé ah mo fẹ́ lọ sálámà sọmọ àyà látara ìfẹ́ ìjọmọ àyà nínú Islam gbogbo àwọn wọ̀nyí ó ní ànábì sọ wípé ìfẹ́ tọ́lọ́run ó ti bẹ̀tọ̀ fún wọn náà o gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó ẹ̀yìn ẹrúsàn ọlọ́run gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí ọlọ́run ó nífẹ̀ẹ́ wa tí ó sì fi ìfẹ́ tọ́lọ́run rinlẹ̀ nínú gbáàyà wa fi ọlọ́run bá ti rinlẹ̀ nínú gbáàyè èèyàn gbogbo nǹkan tó kù ti fúyẹ́ kò sófin ọlọ́run kan tí ó sọ̀rọ̀ fún yàn láti lè lò abẹ́lọ́run bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ fífẹ́ rẹ̀ rinlẹ̀ nínú ẹ̀yàn rúsìn ọlọ́run àwọn àǹfààní tó ń bẹ níbi kí èèyàn ó ọlọ́run ó pọ̀ nínú àwọn àǹfààní náà òun náà ọlọ́run ó máa dáàbò rẹ̀ bó ọlọ́run ó sì máa fi sọ rẹ̀ sọ níbi gbogbo aburú pátápátá kí nìdí tá a fi sọ eléyìí òun náà ni ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadithi kudusi tí ọlọ́run ọba ọba adẹ́dà ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tó tún sàwọn nàwáfíì tó bá di àsìkò kan àta òhìbà ọlọ́run wà nífẹ̀ẹ́ nìyẹn tọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ rẹ̀ ojú tẹ́niyẹn fi ń ríran ọlọ́run ni ó máa kọ̀ntró ojú yẹn etí tẹ́niyẹn fi ń gbọ́ràn ọlọ́run ọba ni ó máa darí ojú etí òun ọwọ́ tó bá fi gbá nǹkan mú báyìí àṣẹ ọlọ́run ti wà ń bẹ̀ nígbà tó ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ rẹ̀ tó nítọ̀ ń bá béèrè nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe fún bó nítọ̀ ń bá sì ní kọ́lọ́run kó sọ́hun níbi aburú kan ọlọ́run ó dáàbò rẹ̀ bò kò ní jíká burú yẹn fọwọ́ kan látara pé kí ni o látara pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run náà sì ṣe kí ni o ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ọ̀kan náà àwọn àǹfààní ti ń bẹ níbi kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo nǹkan ti parí gbogbo dáadáa tayé àti téèyàn lè máa bẹ̀rù nínú àlámọ̀rílé ayé ó ti di fúfúyẹ́ téèyàn bá ti jẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run sì nífẹ̀ẹ́ abẹ́lọ́run bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ yìí nífẹ̀ẹ́ wa tí a bá gbàgbé ajé ká mọ̀ wípé béèyàn bá fẹ́ kọ́lọ́run ó nífẹ̀ẹ́ òun in tọ́lọ́run fẹ́ lèyàn ọmọ ṣe o ẹ má jẹ́ káwọn èèyàn tàn wá jẹ wípé lápájá tẹ́ ẹ ríhun ń mutí ń jalè ń lu jìbìtì kìí kírun wòlíì ọlọ́run ni ó sì lè jẹ́ wòlíì ọlọ́run kí lẹ fi wọn tó fi jẹ́ wòlé ọlọ́gbà àwọn wòlé ọlọ́run mi bẹ̀ tó máa fara pamọ́ là téèyàn ọba jẹ́ wòlé ọlọ́run tí ó fara pamọ́ ànábì ló yẹ kó máa mutí sallallahu alaihi wasallam torí pọ́lọ́ wọn bá ní àti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì má taqaddama wa má ta'akhkhara gbogbo ẹ̀ṣẹ̀ tánàbì ṣẹ̀ sẹ́yìn àtèyí tí ó tún máa ṣẹ̀ ọlọ́run láti forí ẹ̀ jì ìbáṣe pé ó yẹ kéèyàn máa ṣe yun ànábì ló yẹ kó máa ṣe sùtà àwọn bá rẹ́ lómi ìtabalá wọn ti látòkọ́dà báwọn ṣe mọ̀lídìí ẹwà àríṣe òtí ọmọ náwó fẹ́lẹ́rẹ́

ṣùgbọ́n tiẹ̀ o mọ̀ ìhàwó ló kọ sọ́lọ̀ eléyìí nìkan táwọn ẹbí ń pè wá sí má wo tẹ nìkan wípé ẹ lágbájá ṣe bí gbangba rẹ ló mà sóò má kọ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n kí ni ìhà tí wọ́n kọ sọ́lọ̀ ọlọ́run wa alùbáríkà wọn ṣe sọ pé alùbáríkà tiẹ̀ gan ju tiẹ̀ lọ àwọn alùbáríkà wọn wòlíì ọlọ́run àwọn tó jẹ́ wàlíì subhanahu wa ta'ala ṣùgbọ́n látara ẹlòmí ó mọ̀ ya pa àṣẹ ọlọ́run yóò ní ọlọ́run ó wọ alùbáríkà àwọn ẹni ọlọ́run ah, òun ṣe dọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run ó wọ alùbáríkà àwọn ẹni ọlọ́run kò lè wò alùbáríkà àtàwọn ẹni ọlọ́run àwọn ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n jẹ níwájú ọlọ́run àti rẹ̀ ti sọ pé bóun mu ti jù bẹ́ẹ̀ lọ àwọn ẹni ọlọ́run bẹ lọ́hùn fóun bóun lu jìbìtì bẹ́ẹ̀ lọ àwọn afá ń bẹ tó ń ṣàdúrà fóun ah, ìtànjẹ́ ni ọlọ́run kì í dàrú lọ́dọ̀ ọlọ́run ọdún èyí tí kó wá bá ṣe pátá òun náà ni kó wá bá wa ẹ̀yẹ rúsan ọlọ́run ní tí èèyàn fi máa ń nífẹ̀ẹ́ ọlọ́run tọlọ́run kéèyàn ó ṣe tọlọ́run kéèyàn ó sì jìnnà sí tọlọ́run ọba òfẹ́ bákan náà nínú àwọn àǹfààní èyí tó ń bẹ níbi kéèyàn ó jẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run béèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ó fi ìfẹ́ èèyàn sígbà àyà gbogbo àwọn tó bá jẹ́ ni ọlọ́run kódà kẹ́ mọ́ fojú kanra yín báyìí bọ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tó jẹ́ ni ọlọ́run tọwa wà nílùú tó tiwa tí wà àti ẹ̀ ríra yín rí tó bá gbúrò rẹ̀ lójú ẹsẹ̀ yóò sì máa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé al-arwahu junudun mujannada ẹ̀mí tẹ́ rí yẹn ó ń so mọ́ra wọn ni kódà kẹ́ má ríra yín rí níjọ́ tó bá gbọ́ ń pa rẹ̀ yóò sì máa nífẹ̀ẹ́ rẹ̀ kódà kó ọlọ́run yóò ju ìfẹ́ tiẹ̀ náà sígbà àyà gbogbo àwọn ẹni rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ nìkan látara pò náà nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run sọ fún àwọn màláíkà yóò sọ fún malaku jibril pé ìrẹ́ jibril èmi ọlọ́run mo ti nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá lórílẹ̀ jẹ́mọ́ àtọ́lọ́run bá sì lè polongo rẹ̀ ní sánmà pòun ti nífẹ̀ẹ́ rẹ̀ kí ló tún kù mọ́ bí gọ́fúnà bí gọ́fúnà ṣe rí un tó bá sọ̀rọ̀ rẹ pé èèyàn dáadáa ni lágbájá sọ̀pọ̀ kó lówó ní ìsìn àwọn yóò àmọ́ ẹ̀dákun ẹ̀mú àdọ́dọ̀ gọ́fúnà ẹnu pé wọ́n gbọ́ dákọ̀ rẹ pé èèyàn rè ọ́ èyí gan bá tún jẹ́ jìbìtì ó tún máa fi gbowó lọ́wọ́ èèyàn ká tó wá sọ pé ọlọ́run wa ta'ala tọ́lọ́run dákọ̀ rẹ ní sánmà pé ti nífẹ̀ẹ́ yóò ní kí yóò sọ fún jibril yóò tún wá sọ fún jibril pé sọ fún wọn pé mi ọlọ́run nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá wa ja'ala lahu al-qabula fil ard lẹ́yìn wá àgbà náà ọlọ́run ó wà á fún níròyìn dáadáa lórílẹ̀ àwọn èèyàn sọ dáadáa nípẹ́ èyí tí ó bá dáa tí wọ́n bá ń sọ àárín wọn ní ọmọ kò ní ṣe sọ gbangba tán bá sọ gbangba wọ́n rẹ̀ ń jọ sọ pé ah ṣé lè ọ̀dà ń tó dáa ló ṣe ọlọ́run ọba a máa ṣe léyìí nínú àmì pọ́lọ́run ọba nífẹ̀ẹ́ èèyàn ní pàápàá jùlọ ẹni tó dúró lórí ìtọ́lọ́run wọ́n ní wọ́n gbé sàá wọ́n gbé òkú kan kọjá níwájú ànábì sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan bí wọ́n ṣe gbé jẹ̀nísà yẹn kọjá ànábì ní afinu alayhi ànábì ní ẹ sọ dáadáa nípa ẹni tó kù yìí àwọn sàábé wá ní ìntàmà ah, tó dá wa lójú ń pẹ̀ ní wípé ẹni yẹn fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ìntàmà ní ìdí tí mo fi ní kẹ́ máa sọ dáadáa pa ẹ̀ náà nìyẹn so àwọn àfáà wa mú jáde ń bẹ̀ wípé àṣekéyìn onífẹ́ ọlọ́run àti tànábì sallallahu alayhi wa a máa jẹ́ kí ayé ó rí dáadáa sọ nípa èèyàn pàápàá jùlọ àwọn ẹni rẹ torí pé kò sí bó ṣiṣẹ́ dáadáa tó ẹni bí ẹni bí ò lè fẹ́ràn rẹ kò lè fẹ́ràn rẹ tó bá ti ń retí wípé kí gbogbo èèyàn fẹ́ràn rẹ ń ò ní ṣe dáadáa náà ṣùgbọ́n nínú ètò ọlọ́run bó bá ṣe dáadáa gbogbo ẹni tó jẹ́ ni rẹ kódà kan mọ́ rí ọrí wọ́n fẹ́ràn rẹ ẹni tó bá jẹ́ ni ibi kò ní fẹ́ràn rẹ torí pé dáadáa rẹ yẹn ó ti di lọ́nà aburú tó fẹ́ ṣe ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan fitra àdámá yóò gbọ́n gbé náà yóò mọ̀ náà ah, èèyàn dáadáa ni ṣùgbọ́n yóò máa fi ṣùgbọ́n ṣùgbọ́n tiẹ̀ nìyẹn ah, èèyàn dáadáa ni ṣùgbọ́n fitra ó máa gbé yóò jáde lẹ́nu ẹ̀ pé èèyàn dáadáa ni ìdí nìyẹn tó fi jẹ́ ọba tí ọlá ga bí èèyàn bá ṣe nǹkan kan ní ló fi jẹ́ pé ẹni tí ń ṣe dáadáa tí ń ṣe ń ṣe káyé orí òun jẹ́ kọ́lọ́hún orí ni tọ́lọ́hún bá ti rí àsìkò tó bá ní ìdí kóhun ó fi hayé yóò fi hayé tí ò sì ní ba dáadáa rẹ jẹ́ ṣùgbọ́n tó bá ti ń dúndò pé káyé orí táyé bá ti rí tọ́lọ́hún bá lòun ò rí kó wúlò so látara àdé eléyìí ìfẹ́ sọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam a máa ṣokùnfà kéèyàn ó o àbẹ́yìn ò sí bẹ́ẹ̀ máa abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni tí ó nífẹ̀ẹ́ ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ ibadallah ẹ̀yẹ rúsan ọlọ́run ó fi kúrò lọ́ha ẹ̀ kúrò kù ẹ̀dá máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa o níta ń pè ní rántí ọlọ́run ìtumọ̀ rẹ̀ fẹ̀jú gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún wa ìrun kíkí ìrántí ọlọ́run ni adkar ìrántí nígbà ó ti gbọ́ wà sí rí kò sí ọkọ̀ọ̀kọ́ wá sẹ́mi ẹ̀wẹ́ àkíní ah, yóò sì dà ó kò sí àfi téèyàn bá ní ìmánì lẹ́mìí lóko ṣùgbọ́n tó bá ní ìmánì kódà kí ìmánì yẹn ọmọ jọ ọmọ náà gún lọ bọ́ ọba fẹ́ ṣèbàjẹ́ báyìí nǹkan yóò wá sí ọ lẹ́nu pé ah, a sì ti gbọ́ wá sí pé kíní yóò dà ó ọkàn ah, tó bá ti ti hàn yẹn òdodo yẹn ọ̀sà lọ ṣètọ́ náà wà ṣùgbọ́n nínú súnà ọlọ́ọ̀ni ọ fẹ́ sọ nǹkan míì gan ẹ̀ẹ́fì máa rẹ́ lómi ìgbé hmm, kọ́lọ́hún ìtọ́ lóun ń tọrọ àforíjì yọ padà sọ nǹkan yẹn náà o ẹ mọ o yorùbá bí yorùbá ṣe máa ń sọ̀rọ̀ pé kọ́lọ́n kó kó foríjì yàn ní tá a fẹ́ sọ yìí àmọ́ wàá sọ mọ́ ń gbọ́dọ̀ kọ́lọ́n foríjì yàn kò tún nìdí kó tún sọ tó o bá ti sọ pé o tún gbọ́dọ̀ tún tọrọ àforíjì mi ṣùgbọ́n tí mọ́nì kódà kọ́ jẹ́ ọmọ náà gún báyìí ẹ̀mí èèyàn ó sọ fún yàn láti tí mo fẹ́ ṣe yóò dá ṣùgbọ́n tí agbára ìmọ́nì tó bá wíkì lẹ́mí èèyàn tẹ̀sùn ó borí ẹ̀ ṣùgbọ́n tágbára ìmọ́nì yẹn bá lágbára ó a'udhu billahi minash shaitan ọjà ọkùnrin bẹ́ẹ̀ in tó gbé ọkùnrin bẹ́ẹ̀ ń gbà yẹn díkìrò láì ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ni so n tán pè ní ìrántí ọlọ́run ni yẹ ìjẹ́bẹ́yàn bá ṣe ń pariwo kiri torí pé tán ń pè níran tí ọlọ́run ìtumọ̀ ẹ̀ pọ̀ kódà èyí tó bá jọ máa àdìkáàrù gan èyí tó lóore jù náà àdìkáàrù lèyí téèyàn ń ṣe jẹ́jẹ́ nínú ẹ̀mí ìyẹn lọkàn máa wà ń bẹ̀ èyí téèyàn ń ṣe jẹ́jẹ́ nínú ẹ̀mí yẹn ìwọ náà mọ̀ pé òun ṣe àdìkáàrù yóò sì máa nílapa nínú ẹ̀mí ẹ̀ wọ́n bá yẹ ẹtún gbé ẹtún gbé ẹtún gbé mi ò tí ì gbọ́ èyí ò ṣe àdìkáàrù eré eré eré nìyẹn èyí tá à ń sọ yìí bó ṣe rí nìyẹn a sì lè eré eré nìyẹn àti ìgbọ́ ẹ tún gbé ẹ ṣé díkìrù nìyẹn eré nìyẹn abẹ́lẹ́wọ̀n bá ń tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan ó kúrò láà ẹ̀ kúrò kù ẹ máa rántí ọlọ́run tọkàntọkàn ọlọ́run máa rántí yín náà díkìrù téèyàn ó di láàrin òru téèyàn ó máa rántí ọlọ́run láàrin ìwà tọ́lọ́run nìkan bóde astagfurullah alazim lèyàn ń ṣe bó la ilaha illallah náà ló ń ṣe láàrin ìwà àtọ́lọ́ ìwọ tọkùnrin àti obìnrin lura wọn ẹ kọ̀mpíà rẹ̀ papọ̀ láàrin ìwọ náà jọ̀jì fún ara rẹ̀ ẹja rántí ọlọ́run ọlọ́run máa rántí wa o wọ́ṣukúrú wàlá ní àmì ẹ̀yẹ ẹja máa dúpẹ́ lórí àwọn oore tọ́lọ́run ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ ẹ má jẹ́ àfojú kéré oore kankan o bó ti wulẹ̀ kó ma nínú làákàyè tiẹ̀ kò só oore kan tó bá a ṣe ń lajú tá ń di tá ń pàdé wàhálà ìwúre ni o níjọ́ tí èèyàn bá la ojú tójú ò pàdé níjọ́ yẹn yóò tó máa ń fà níbi ṣe ń pàdé o tí èsì ń bọ̀ tó fọwọ́ kàn tó rí nǹkan kan tí ó kọ́ba rẹ̀ ẹnìkan àìsàn ṣe wọ́n náwó náwó náà lé lórí nígbà tó gbádùn ibi tó wá ṣẹ́kù sí ni pé ojú ò wá pàdé mọ́ kò sí iye tí wọn ò ná wọn gbé káàkiri ojú yẹn ò parí mọ́ ìyẹn ló san òun lò wọn parí o lè ṣe nígbà ọgọ́rùn ṣùgbọ́n bó ṣe ń sẹ́yìn ìdẹ̀ra ní látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹja máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra ṣùgbọ́n wò ní ronú lọ́bẹ̀ owó tó rò pọ́ yẹ kó yọ tí ọ̀yọ́ lónìí lọ́n sọ bọ́lọ̀ wò sórí fún ká dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tó ń ṣe fún wa Ọlọ́run ó máa ṣàlékún rẹ̀ tá a bá ti ń dúpẹ́ akbar